وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ليوني ọjọ́ kẹfà nínú oṣù rọjà oṣù keje ẹgbẹ̀rún ọdún àti ọlọ́run mẹ́rin ọdún àti àtúbọ̀tà ìdíbi ogójì ìjọ àwọn sáré sọ́nà ọlọ́wọ́ àdìsọ́nà bíi asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Ẹlẹ́ àti ọlọ́wọ́ bá sọ̀hánà wa ta'ala. Àwọn àbúkà ti wáyé nínú kìtàbí Adàmì Mufrad, Ìsìmáàmì Mufrad, Ìsìmáàmì Mufrad. ẹlọ́dẹ àbáwọlé fi àwọlé nílé nu òun náà ní báàbù alẹ́sìlkọ́ ẹ̀ yá sàánà wà á báàbù alẹ́sìlkọ́ ẹ̀ kí ló ń pè ní alẹ́sìlkọ́ òun náà ní fi àkọlé fi ẹ̀ fi àkọlé lẹ̀ báyìí ọ̀pọ̀jú lómi òun ló ń pè ní tíṣìlù kọ́ọ̀dì. wọ́n ní hadith àkọ́kọ́ tó wà lábẹ́ báàbù òun náà ní hadith ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún kan àti márùn-ún lé ní ọgọ́rin tó lẹ sọ pé yẹn sùn kàkà bí ẹ kọjú sókè ọta kàkà ọta lè sùn bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ náà nìyẹn náà wà tàbí tí o bá ti mú á ní ká má sùn bẹ́ẹ̀. حديث نوى على ذلك حدثنا مالك بن اسماعيل حدثنا مالك بن اسماعيل قال حدثنا ابن علينا قال سمعت وجوه يحدثه عن عباده بن كفر الجميل عن عبده هو عبد الله بن زيد بن عاصم المازني قال رأيته قلت لابن عن النبي صلى الله عليه وسلم قال نعم متلقيا يعني. ما بعد احدى رجليه على على الاخرى. قال ولذلك قال إسماعيل حدثناه بحديثه واحد. قال ابن عيينة wọ́n ní mo gbọ́ àtúbọ̀rìyà tí ń sọ hadith yìí wọ́n alágbọ̀dọ̀ hasaj hasaj kò ní sẹ́yìn àti àbíbi lágbọ̀dọ̀ ọ̀nkù rẹ̀ ẹni yẹn ni mo rí wọ́n ní mo sọ fún ibùdó ọ̀yá ilẹ̀ yìí pé àdàbí ìyẹn ni pé mo rà àdàbí sallallahu alaihi wasallam sí àdàbí lọ́sọ̀ mo rí ẹni yẹn wá dáhùn pé náà bẹ́ẹ̀ mo rí mo sẹ́l kéèyàn lẹ́ni tó ti pàkọ́ lélẹ̀ ọ̀dọ́lá àpè àpè àpè. mo rí lẹ́ni tó fi pàkọ́ lílẹ̀ wọ́n á ní àti ìṣìdárí ìdílé yìí ní alálùbọ̀sọ̀. ọwọ́ á gbé ọ̀kẹ́ sọ ẹsẹ̀ rẹ̀ lórí ara wọn. ẹ̀dígẹ́ ó fi pàkọ́ lílẹ̀ ọwọ́ á gbé ẹsẹ̀ lórí ara wọn. ẹ̀rí hadithi yìí wọ́n lé Abu Dawud tuntun kó àlejò wa lọ́dọ̀ tó wọn. wọ́n ní bilimọ́tẹ́tẹ́ nínú mọ́sálásí ní oru rẹ̀ ti wáyé. ọbẹ̀ yìí lélẹ̀ ìyẹn ní gbogbo ìpàkọ́ lélẹ̀ ọkọ̀ ojú lókè nínú mọ́sálásí lẹ́ni tó gbẹ́sẹ̀ lórí ara wọn. wọ́n ní sábà wọ hadithi nínú àgbáyé sábà tó rẹ̀ ní ilé ní jẹ́ ìtọ́ka lórí ilé àti ìyẹlẹ rọgọbù nínú mọ́sálásí. ìyẹn dẹ́sì lè fi ẹ̀gbẹ́ lílẹ̀ nínú mọ́sálásí láti sinmi bákẹ́lẹ́ náà àgbẹ̀ yìí dáná bá dùn hadith yẹn òun ni bí ọ̀sẹ̀ tó fẹ́ ni bí ọ̀gá fi pàtó lílẹ̀ yẹn kó rí wípé ìhòòhò wọn ní ẹ̀sìn náà agaga tọ́ba ní kò fi pàtó yẹn lílẹ̀ torí ibi pàtó lílẹ̀ yẹn afẹ́ mọ̀ọ́rùwá ẹni tó bá dẹ̀ sùn nìyí kò lè fọkàn balẹ̀ nígbà tó bá fi fàkọ́ lélẹ̀ kí aṣọ ní ká lára o. bákan náà wọ́n ní síkọ̀ tó ti wáyé tẹ́lẹ̀ pé wọ́n kọ̀ nínú ẹgbà wa mi tó sọ́dọ̀ tìrìbìsì pé kí ẹ má sùn bẹ́ẹ̀ wọ́n bá fi fàkọ́ lélẹ̀ tí wọ́n kọ̀ ju lómi. mọ́tò ẹ̀rù dáa ti pa ẹ̀ àti pa rẹ̀ sọ̀rí àdìsẹ́lẹ̀ yìí ló wálé tàbí káṣí máa sọ wípé ohun tí sẹ́rí àfikọ yẹ òun ní pé ọ̀sẹ̀ èèyàn ní balẹ̀ àlùyẹ lè lọ tú sí òògùn wọn fi èyí kó sẹ̀tọ́ ìyẹn lè sùn káàkà yẹ nígbà tó kéèyàn bá ti balẹ̀ pé àlùyẹ ní tú sí òògùn. bákẹ́ lẹ́nu àgbẹ̀ yìí dábàá tó hadith yẹn. a máa rí bí ìṣe náà tẹ́tí sí sallallahu alaihi wasallam ó ń sàlàyé pé ohun tó lẹ́tọ̀ọ́ ni àgbájùlọ tó bá já sí pé sinmi ní ẹ̀rẹ́ ti yẹ ìsinmi tó fúyẹ́ òsì gbọ́dọ̀ jẹ́bi lérò pọ̀ ẹ̀rí kò gbọ́dọ̀ jẹ́bi tí àwọn èèyàn pọ̀ òní jẹ́bi tí èrò pọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bíi dérò bá pọ̀ àdúgbò sálàyé sábà nílùú ṣíṣí yẹn. káàbí àrí àbí ìdí onídìí tẹ́gù ni ìdí gbogbo èrò pọ̀ nìkẹ́ wá tẹ̀ kalẹ̀ ọ̀ká tẹ̀ lórí ara wọn. ọ̀gbọ́dọ̀ jẹ́rú bẹ́ẹ̀ kátó di àwọn ẹ̀kọ́ ìlú. hadithi mi tó wà lábẹ́ amìpàkọ́lélẹ̀ akọjú sókè yìí. kàdẹ̀rí hadithi tọ́lẹ́ nìkan bẹ ni ní ọmọ bá ti ẹni yẹn ni wọ́n ti mọ̀jú kó lari حديث ينبي أن حدثنا إسحاق بن محمد حدثنا إسحاق بن محمد قال حدثنا عبد الله بن جعفر عن أم بكر بنت المنصور عن أبيها قال رأيت عبد الرحمن بن عوف متلقيا رافعا إحدى رجليه على الأخرى. آري قال حدثنا إسحاق إسحاق أو حديث إمام محمد عن عبد الله بن جعفر ولا سوف قال أم بكر ẹ ọbẹ abakiri ilẹ̀ bá gbọ́ ṣùgbọ́n ènìyàn gbọ́ ọmọdé bákìrì ìyá bákìrì bẹ́sìl mẹ́sìwá lọ́jọ́ ọmọbìnrin fún mẹ́sìwá ọwọ́ alátọ̀ bàbá rẹ ní mọ́rí abdulrahman bin awo mustalkiya lẹ́ni tó fi pàpọ̀ lílẹ̀ رافعا إحدى رجليه على الأخرى لأن تبقي أكاد إنها تيري تبقي أكاد إنها تبقي تيري سوكي هاري قالي حديث لي يعني في عزل لوري في النبي صلى الله عليه وسلم àgbè lórí yìí pé ó ṣe lè tọrọ kọkàn balẹ̀ yẹ yìí dájú fún alẹ́ kan píparọ̀ owó ní túsí òhù gẹ́gẹ́ bó ti wà nínú òṣìṣẹ́ àdébí sallallahu alaihi wasallam. a gbọ́dọ̀ yàwó rẹ̀ yìí fàánù sọ̀sálà máa máa ṣe kí ni á ti pàkọ́ nílẹ̀ á kásẹ̀ lórí ara wọn nígbà tí ara rẹ̀ lè tú sí ṣé bíi pé àwọn sọ̀hábà wa kọ̀ sàbẹ̀mí lórí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ pé tọ́kẹ́ bá balẹ̀ àjẹbí hadith lè nǹkan ọlẹ tí o lè gbé ìdá àtìkàdé níbi ìtọ́jú ẹ̀ka àtẹ́bí sọlọ́lọ́ àṣẹlẹ̀ ńkọ́ ìyẹn gúrégé nígbà tá a bá fọkàn balẹ̀ parọ́ ní tútí o. ìhòòhò yẹ kò dìgbà tá a máa fi yẹ ọ ẹni tó wọ aṣọ tó fẹ́lẹ́ má pátá. tọ́wọ́ aṣù bẹ́ẹ̀ yẹn tó fi pàkọ́ lélẹ̀ tọ́sí bẹ́ẹ̀ yìí tó súnmọ́ jù ní kí. èyí máa rí asọ́gbó arásọ̀tọ̀ ọ̀tún náà èyí máa rí apẹ̀rẹ̀ lára rẹ̀ dúró ilé tó sọ àbò dáadáa. Ìjọba orí bí bàtẹ̀ lára rẹ̀ ṣe rí bàtẹ̀ ló ṣe tó. Pẹ̀lú lórí oru yẹn, a sọ bí yẹ̀yẹ́ ṣe rí. Òyìnbí a fi ó fi ìmúra táwọn yóò fi ìmúra tó adájọ́ wípé yóò jókòó irú àyè bàbá ń ṣe lọ́dọ̀ tó adé fẹ́ lọ́dọ̀ ní àjókòó báyìí ó tẹ̀sílẹ̀ wa níbi táwọn obìnrin wà láyé ìyẹn ó wọ sùkùn tó wẹ̀kú tó tán ṣùgbọ́n ìyẹn ọ̀fẹ́ lè máa rí jẹ́ ọmọkùnrin rẹ̀ báyìí gbogbo eléyìí kẹta gbọ́dọ̀ sọ̀rọ̀ àkùnrin ní kásá kéésì rẹ̀ tó àwọn kẹkẹ máa wá gẹ́gẹ́ bí yàrá ìwòsàn wàrọ títí làákà yẹn ní tó bá wúyẹ títí rà àti báyìí ni ẹni yìí ṣe tó ṣèbó ti kéré sí ni torí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn. kọ́ wá síbi tí kẹ̀yẹ́ lè hẹ̀ tó tí ẹ gbé pàkọ́ lẹ̀ kọ́ kásẹ̀ lórí ẹsẹ̀ ṣé àfẹ́ tu. ẹ má jáde àti ìmúra ti wọ̀ lẹ́yìn tí wọ́n bá wọ sòkòtò fẹ́ wọ́n tún wá ró ìlú. ọ̀rọ̀ yóò ti yẹra rárá wọ́n wọ sòkòtò wọ́n tún wá ti kí ni o wọ́n tún wọ ìró sí. tí láṣẹ kìí èyí tó súnmọ́ ní wípé ara ìjọkùnrin yẹn kò súnmọ́ kó ti kéde o wọ́n fẹ́ ebi bá bá wọ̀ pé bákẹ́ ló ní rí bákẹ́ ló ti tó tó kọ́lọ́ kí ó kéèsì wa tó pásá kéèsì abala yẹn náà ẹlòmíràn abáwọlé ní ti àwọlé sí báàbò tó ṣe àti alẹ́ wẹ́tẹ̀ dé ojú ọ̀dẹ̀ ti sọ nípa ìdójúbolẹ̀ tíyẹn sùn bẹ́ẹ̀ téèyàn lè sùn bẹ́ẹ̀ àti inú ẹ̀kọ́ tí sẹ́ni àtúnkọ́ wà nílé yẹn náà. hadithi wa ní abẹ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ hadithi yìí òun ni ò ní ògúrégé kíkẹ́ àkùgbọ́dọ̀ kékeré o àkùgbọ́dọ̀ dojúbolẹ̀. حدثنا خلف والموتى أي خلق نعم حدثنا خلف الموتى من خلف قال حدثنا أبي عن يحيى بن أبي كثير عن أبي سلمة بن عبد الرحمن بن عوف عن ابن سقفة البخاري أن أباه أخبره أنه قال من أصحاب سفرة قال بين بين أبنائي في المسجد من آخر الليل أتاني حاتم وأنا نائم على بطني فحركني فحركني في رجلي فقال قل هذه فجعة يبغضها الله يبغضها الله ورفعت رأسي فإذا النبي صلى الله عليه وسلم قال على رأسي. أري قال حدثنا خلف خلف هو حديثي هو موسى خلف wọ́n ní bàbá àbí sọ́kọ́ alátọ̀dọ̀ Yahya bin ali kẹfìyọ́ látọ̀dọ̀ àbí salamata bin abdulrahman bin awf látọ̀dọ̀ ibùdó sọ́kfàtà al-Ghifari wọ́n ní bàbá òun fún un nírò wípé òun wà nínú asáábì sùfà nínú àwọn àwọn oníṣúbí wọ́n máa ń lọ bí wọ́n máa ń lọ bí tìrà wọn lé ní ẹ̀ ń lò láwọn ti lọ sùfì sùfà ni àwọn asáábì sùfà. tó lè pé kò sí kẹ̀kẹ́ tó ní ẹ̀rí tó nípìnlẹ̀ kẹ̀kẹ́ nínú gbogbo àwọn àfihàn wọn yẹn torí ohun tí ń jẹ́ sàtọ́wò kò ní kò tẹ̀ ní àlàkọ̀ pẹ̀lú àwọn sàbí rárá ìfá máa lọ sọ pé ẹ ìrẹ̀rẹ̀ wọ́n wọ̀ wọ́n dàpọ̀ rẹ̀rẹ̀ gbọ́ àwọn obìnrin àwọn àgbàbọ̀ sófàdì àwọn àlọ́ sófàdì àwọn àwọn sàhábà tí wọ́n jẹ́ fọ̀rọ̀ bí àwọn àmọ́ níbi àwọn yẹn àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sófì irọ́ ni gbogbo ẹ̀ kò sí kẹta lè fi díẹ̀ múlẹ̀. ó ní bàbá òun ó fún un ní ìròyìn pé òun wà ní àwọn àfáàdé súpà ìyá àwọn ẹni tó ti pé wọ́n máa dúró sí ẹ̀gbẹ́ kan ní mọ́sálásí tí wọ́n máa lè fi sádẹ́kà torí kò kọ́ lára rẹ̀ ni ẹ̀ tálákà ni wọ́n ọlẹ́ni ẹ wá sọ báyìí pé láàrin ìgbà tí mo sùn ní mọ́sálásí mi láàkiri lẹ́yìn lórí wọn ò nílé mẹ́rin náà ń lé léèrè ìparí òru àgáàdì àti fẹ́nìkan ti wá bá mi nìyẹn tó ti sùn ní mo fi yẹn ni pé mo da ló nílẹ̀ àhárẹ̀ká ni eré ìjìnlẹ̀ ọwọ́ afẹ́sẹ̀ rẹ̀ yí mi kó ọfẹ́sẹ̀ rẹ̀ yí mi kó ọwọ́ adé dídé o hàbìhì dọ́jà tó ọrùn tó sùn yìí yòówù hídùn àlọ́ ọlọ́run bá ń kó nira rẹ̀ tọrọ pàkúrà sí ẹni yìí ní bí mo ti gbórí sókè nìyẹn fàdídà dàbí yìí sọlọlọ ọ̀rẹ́dẹ̀ ọ̀sẹ̀lẹ̀ kọ́ ìrùn àlàrà mo ti rí pàtẹ́bí lójú gbèrè mi wọ́n fi ẹ̀kọ́ wò ní ọbẹ̀ ẹ̀sẹ̀ mi tó kí n bá dàdú délẹ̀ yà á lẹ́yìn tẹ̀lé hadith báyìí bí hadith yìí lọ gbádùn ni ah, bàbá sì ti tó ní o dáàbò sẹ́rí ṣùgbọ́n hadith yẹn ń tọ́ ah, nǹkan tí ó di ọ̀rọ̀ lónìí nínú àwọn ọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ wọ́n ní hadith yẹn a wọ́n tún gbé ìdá sọ bí báyìí dé sàhíhù lọ́wọ́ ọlá làáfíà fún àwọn ẹgbà wa ní ìtaari ni o wọ́n lè dábàá lọ wọ́n tí wọ́n bá ń pè ní àtàrí ìkọlùkẹ́bí o ìdí kẹrin péjì ọgọ́rùn mẹ́ta àti márùnléní ọgọ́ta sọ̀rọ̀ ni àrìkè hadith yẹn kọ́ ọ̀fẹ́ gbádùn pẹ̀lú ẹgbà wa ní ìtaari bàtọ́rọ̀ ti ní alhamdulillah ajásí bí ìdádúdélẹ̀ kan oorun kẹni tọ́lọ́wọ́ ọba nìkan láti kéde ọ̀rọ̀ tó kórira. Mo bá rí ẹbí yẹn ni pé pẹ̀lú ẹgbà wá àbí ìdí hadith yẹn fi ṣe kéde o kò sí lálàáfíà. Náà bákan náà hadith ní ìsìn ọ̀wà lábẹ́rẹ̀ kó tó di bájà. Àfọwádé àgbáyé ti bẹ lábẹ́rẹ̀ pé àti ìwọ̀n ni kéèyàn dánú délẹ̀ sùn òróró tọ́lọ́wọ́ ká kórìíra ni ó sì wà ní ìròyìn àti náà ìròyìn àwọn ẹni tí ọ̀wọ́ náà ọlọ́dà gbájà wọ́n náà màánà ló lọ́ orí nìyà. hadith bíi ìtọ́wà lábẹ́rẹ́ wọn máa sọ pé hadith yìí pápákọ̀ lè yí dáadáa sọ yìí tọ́ládì sì tó gbòde ìwọ ọba ó káàkà bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ yẹn kọ́ ó gbádùn lẹ́rọ ìrìbì fún hadith mi ìhùn tá a bá pè ní sọ̀rọ̀ ìhùn lọ́rọ̀ ìrìbì yóò bá jẹ́ kí ni hasan lè dáadé di ajáde pé hadith yẹn gbé dáradà hasanu gẹ́gẹ́ di ẹ fún ara rẹ̀ pọ̀lọ́pọ̀tì kò dínkù ẹ sí ayẹyẹ ni pọ̀lọ́pọ̀tì bẹ́ẹ̀ sì sọ fún yẹn pé hadith ta lè kú sẹ́rí ni òrùn tọ́lọ̀ ń kórira kò di òrùn ìdádúdé lẹ̀ àwọn tá a bá bá ń sùn قال حدثنا محمود حدثنا محمود قال حدثنا مزيد بن هارون قال أخبرنا الوليد بن جميل الكندي من أهل فلسطين عن القاسم بن عبد الرحمن عن أبي إمامة أن رسول الله صلى الله عليه وسلم مر برجل في المسجد منقطعا منقطعا لوجهه فضربه برجله وقال قم tọ́ ẹ̀rí pélé yìí náà jọ lókè ṣùgbọ́n àdéhùn eléyìí lẹ́ńtì ẹ̀ pẹ̀lú ẹnìkan tá a bá máa dá kọ́ńtà tó ń pè ní àlìwálì yìí olùjẹ́mí àlìkàndì òun ló ti lẹ̀ ẹnìyẹn ọ̀rọ̀ wà nípa rẹ̀ Abu wọ́n ní ṣéèkù ni nínú orúkọ tí wọ́n máa ń pè é inú orúkọ ilẹ̀ òun ni káàpì yẹn ṣéèkù ni ṣéèkù ni lọ́dọ̀ àwọn afáàládé ṣéèkù ni. èyí máa ń gbẹ̀gbà àwọn lọ́sọ̀dọ̀ kọ́ọ̀sìm àwọn àhàdìsì tí máa ń gbàrà fún kàrà ni ìyẹn ni pé àhàdìsì rẹ̀ ní máa ya máa sáwọn ẹni tó ṣe gbẹ̀mí sẹ́jù lọ. torí bẹ́ẹ̀ ẹni yìí ọ̀lẹ́ ń bẹ̀ ni dókítà كان حديث لو حدثنا محمود محمود وي حديث لو يزيد بن هارون ناس عينين أخبرنا الوليد بن جميل أن داخل ضعيف وفوانير والكلبي لنا وراء قلقين ولا صدقات من عبد الرحمن عن أبي أمامة الباهلي ونجد الله صلى الله عليه وسلم ọkọjá lọ́dọ̀ arákùnrin kẹtù mọ́sálásí مثلا ń bá ti hà sẹ́ni yẹn له ìpìtọ́rù táwọn èèyàn bá lọ sí fọ́ba wọ́n dojú bolẹ̀ wọ́n ní fọ́tọ̀rọ́ bá gbogbo eré ìjìnlẹ̀ nígbà tó kù sáláwá fẹsẹ̀ gbá àwọn àdìgbò dídé o bó ṣe sùn yí ọ̀dà torí náà wọ́n tún jahannami ya ọrùn jahannama ni yóò tún lọ àdéhùn tá a wí tẹ́lẹ̀ náà ẹnu ọ̀nà àbáwọlé mi ìdásùn wọlé sí ti jẹ́kọ̀ọ́ ẹlòmíì fáàrin nítorí gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ lọ́wọ́ a ní síkírá náà ti dáhùn gbà yọ máa fọ̀n yẹn káyẹ kábà yìí yọ máa náwó sí ìyàwó rẹ̀ gbà òfin eléyìí kò fi dá kókó òfin eléyìí kò fi ra ọlẹ̀ ọwọ́ sí yọ máa mi kú alẹ́ òun ti fà rí lẹ́sìn ẹ̀kọ́ nìyí o èèyàn gbọ́dọ̀ gbàgbé èèyàn ti gbọ́dọ̀ fún yẹn ẹ̀ la mílíọ̀nù àfi pẹ̀lú ọwọ́ ọ̀tún ṣé nǹkan ẹ̀mí ìfẹ́ náà mọ̀ owó ṣe o ìṣèkí ló kọ́ wa wà fún bẹ́ẹ̀ àwọn ọjọ́ ẹ̀mí ìfẹ́ ló lù wọ́n ní àjọpọ̀ náà yà yà bọ̀ lọ́sùn lẹ́yìn náà. حدثنا يحيى بن سليمان قال حدثنا ابن وهب قال حدثنا عمرو حدثنا عمر بن محمد قال حدثني القاسم بن عبد الله بن عبد الله بن عمر عن سعد عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم لا يأخذ أحدكم بشماله ولا يشربن بشماله فإن الشيطان يأخذ بشماله ويشرب بشماله قال كان نافع بزيد فيها يزيد فيها يزيد فيها ولا يأخذ فيها ولا يعطي بها. هذه حديثه إمام مسلم وأنت في الأشربة abálọ̀wò báàbù àdábì sọ àmì òṣèrọ̀ wọ àṣìkáàbì dìnnà ojú ọ̀dẹ̀ tó sọ nípa ẹ̀kọ́ wo ni ẹ̀kọ́ jíjẹ mímu àtàwọn ọ̀dájọ́ wọn asọ fún wa yìí bẹ́ẹ̀ náà ọ̀dẹ̀ ohun tá à ń sọ̀rọ̀ lé lórí ni yìí pé èyí ẹ̀kú gbọ́dọ̀ gbà kò sì gbọ́dọ̀ fún yẹn àyàfi pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀kọ́ tí Islam kọ́ wa nìyẹn. wọ́n ti ṣàdásà náà Yahya ibn Sulaiman Yahya bin Sulaiman ló wí hadith yìí fún wa wọ́n ní ibùdó wà hàbí náà sọ fún ọ ní Umar bin Muhammad ìyẹn sọ fún mi pé Al-Qasim bin Ubaydillah bin Abdillah bin Umar ọ sọ fún mi ibà Salim Salim náà lọ́wọ́ alátọ̀dọ̀ bàbá o ọlá Nabi sallallahu alaihi wasallam sọ báyìí pé ẹnì kọ̀ọ̀kan yóò gbọdọ̀ jẹ bìṣìmáàlì pẹ̀lú owó òsì rẹ̀ wọlá ayẹsọ̀rọ̀ bàtìlẹ̀ kò dẹ̀ ti gbọ́dọ̀ mú pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ fa inú ṣèkọ́n nítorí pàṣẹ dání nìyí o yẹ kúlù mi ṣì máa lẹ̀ òun ní máa ń fọwọ́ òsì jẹ wọ́n yẹ sọ̀rọ̀ mú mi ṣì máa lẹ̀ òun ní sì máa fi ọwọ́ òsì mú. wọ́n ní dáfẹ́ òun tó máa fi kú ìyá ọmọ kí wà àtúnlẹ̀ ìbùdó ẹ̀rọ rọ̀dí ọlọ́ọ̀fẹ́ sọ̀rọ̀ àǹdùkú wa. òun máa tún fi àlẹ́ sísí wípé wọ́lẹ̀ yá ọdún bí hàn ọgọ́dọ̀ fi ọwọ́ sì gbà nǹkan ya yọ ọkùnrin bí hàn òṣùgbọ́dọ̀ fi kó yẹ̀ nígbà. ẹ̀rí yìí ni o lọ́dọ̀ tiwa àkàkàsà tó wọlé sọ̀ wa, lójijì kó lọ ẹ ọ̀fẹ́ ó mu sọ́wọ́ ọ̀tún. kódà àwọn àfa àkẹ́sí lọ kọ tí àwọn làwọn ọmọ wọn kọ wọn kọ ọmọ nílọ́rọ́ wa nílọ́rọ́ àfa mọ́sáàdì tí máa ń kọ́ mu tàràdì fáàtù tàràdì fáàtù mo máa rògbòdì àtúntò ìjọba o yóò bá tó máa lọ sàlàyé pé èyí ń mú fọ́ọ̀kì sọ́wọ́ a ah! nínú àwọn ọ̀fẹ́ kan fi ń ba sílábọ̀ọ̀sì lè ké oúnjẹ nìyẹn ọmọ tá fẹ́ bẹ̀rẹ̀ kí ń tún tiẹ̀ wọn ọmọ pé tí láti ọjà ń kọ́ kò tí ì yé rárá gbogbo tí láti ń kọ́ pátápátá rere ni. tọ̀wọ́ onílé ti yàtọ̀ sáàrin kan yí pé títíra lóga ni bàbá mọ́sáàrì kan tí ọ̀rọ̀ yé ni tẹ́sí òye ọlọ́kọ̀ mọ̀tàlá tó fà tó ló fi kú gbogbo àwọn tíra wọ̀nyí àwọn ẹni tó gbọ́dọ̀ kọ́ yẹn làwọn tó fi tẹ́sí yìí wọn máa lọ a síra tí wọn kẹ̀dí kọ báyìí wọn lọ ọmọ wọn tó mú síbi wọn á fọ́ọ̀kì ọmọ wọn sì mú yóò tún máa dá fún ọmọ mùsùlùmí mẹ́. ọmọ kékeré tó ń sẹ́ kọ́ mú tàrà àdìfà tó ó ti wò pé ti yẹ wà nìyẹn. ẹnì kó tún lè máa sọ mẹ́ ibi òun bá nílé kéwú kéré kan gbọ́dọ̀ àkàìlà ọ̀kàìlà lé. Ah! lé kéwú ni

oníbẹ̀ máa ń gbà tẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ọmọ ń sẹ́wà lọ́ba onígbà tá ń kárù dọ̀mọ̀ kó ti tẹ̀sí lórí ẹ̀jẹ̀ ló nígbà tó kẹ́ bẹ̀rẹ̀ sí kọ orin nínú bùkálà ìbàdí. tóní kọ́lù tà dúkà lè gbọ́rọ́ṣọ́ fọ́kúlítò la bọ́lá òkọ̀ yóò sọ ìyè ìrún mẹ́ta fi nà ti tẹ́lifíwì kúrì wọn làwọn yẹn ń sọ pé kéèyàn máa fèsì kápó burú ọlọ́run sọ pé kò sí ohun tó burú bẹ́ẹ̀ bí wọ́n á jẹ́ káàdì yẹn ó jí fẹ́fẹ́ ni wọ́n tó jẹ́ pé <laughs> yóò ṣe kí láàká yọ sọ jù sọ̀rọ̀ kó wọ́n sọ pé ah orí kí ó kẹ́ wọ́n fi gbé kalẹ̀ nígbà tí ó ti àbá gbogbo ẹ̀yọ́ rí wọ́n ní wọ́n ńlá bóyá ẹ̀rí nílé àárọ̀ rí dáńsọ wàlẹ̀ àfẹ́lò fi wàlẹ̀ àfẹ́lò fi ṣáàdì ìlẹ̀ ìbáha torí pé sọkúsọ wọn lòun náà bá ti rí ẹsẹ̀ ọ̀rọ̀ kan tó wá tí wọn bá sọ fara fún mi ajá sí pé wọn lẹtọ nìyẹn ṣe ẹ lọ bẹsẹ ọ̀rọ̀ tó sọ pé sìgá ọdá wa tẹsí ọ̀rọ̀ wa wà láàyè bẹ tẹlifíhà gbà tó lọ sọ ìṣòwò wàlẹ àdúrùkù ní àyèdè ìlú ìlàjà ìlúkà ẹ má fọwọ́ ara yín pàparun àwọn bá dẹ̀ ṣe sìgá ìjọba nàìjíríà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọba ayé wọ́n ti di dẹ̀dẹ̀ fún ọ nígbà ẹ̀sùn lọ́ tó wà fẹ́ wọ́n dẹ̀sùn dúdú wọn ò ṣe kí. wọ́n wá lọ mú pépà àti ìkì dúdú wọ́n wá kọ́ wá tóbi ju gbogbo àràmàǹdá tí wọ́n kọ́ síbi sìgá yẹn lọ. pépè kọ́yẹ́ tọ́wá yẹ kó o ti lè kàkẹ́ tó rẹ̀ ò tí ì pọ́ o. pèkìlì tó sọ fọ́ọ̀mù àkùyí o.

ọ̀rọ̀ ẹyọ kẹ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún oríṣi kẹrọ la fún sínú ẹ ìkẹ ní oṣù jẹ jáde náà yọ ọba tún sí mọdé ọjẹ kàrọ ṣé o gbẹlẹ ní lẹsọ wa tọba ń gbígbẹ tó lè yá wa tí lẹsùn bá wa lórí ẹ gbé bẹ ọ̀rọ̀ ẹyọ kẹ tó ti wáyé bàbá la lẹsùn pé ìwú tọ́lọ́ máa fà parun bí ẹ má fọwọ́ ara yín fà ọwọ́ àrẹ ti nu ọ̀dà pọ̀ pé ó ìwú tó lè jọ́rọ̀ yọ yẹn dúkìá gẹ́gẹ́ wàá fà jáde náà lùkàdà ó lè ò àwọn yẹn lédè yẹn bá kú o ó sọ owó dẹ̀ sì ní fẹ́ tí ó fi kú o pépà kùkù yíkì dúdú òun ni wọ́n fi kọ́ sotori bẹ́ẹ̀ kí ẹ ṣàkíyèsí lábala yẹn ìdílù kẹsì sì máa ń kú bá ọmọ ọ̀rọ̀ slavos ẹgbẹ́ ògbà àwọn kìnìún yẹn kí ẹ tún ṣe láwọn ọmọ dárí tún ṣe yẹn bá wà tọ́lá yẹn pété ayé ní àwọn àyùbá àǹfààní máa wà bẹ́ẹ̀ kọjá sí kọjọ ìdílé lè yóò ti kọ́ sódà tí a lè ṣe ìṣàrọ̀ lórí ẹ̀ ìpè má dá apá yìí lówó ọ̀gbẹ́ sì yé o má mú fọ́ọ̀kù kẹ̀kẹ́ sọ́wọ́ òsì o mo rí mọ́gbà tá a lọ sí sọ̀rọ̀ níyà ọmọ yìí pínpín ìbá bẹ jẹ búrẹ́dì bò lẹ́sẹ̀ bò lẹ́ bá fún búrẹ́dì ẹ̀ dáhùn búrẹ́dì àtẹ̀wà ẹ̀ dáhùn dáadáa owó sì lẹ́ bá ń gbòdì ọmọ àyàmí lẹ́ ló sọ̀rọ̀ díà abẹ́yẹn náà ni wọ́n gbé lẹ́lẹ́ wọ́n máa jà mọ́lẹ̀ pẹ̀lú ọwọ́ wàláyé búrẹ́dì ó sì ní bàjẹ́ wọ́n jẹ dada tí ó dé. bóòlù yẹn ti máa sọ fún sòrò hawil sàtẹ́jìdù anáhùn yẹn sí ọ bali sahal bali asahal gan wàá padà rí kó dẹ̀ rọrùn gan àkókò òfin àlọ́dọ̀ tiwa àwọn òkú búrẹ́dì yà á bu sọ́wọ́ sí báyìí àwọn àmà àṣà báyìí àwọn àgbẹ̀ báyìí ọ̀pẹ̀ yóò tún kú sọ́nu yẹn ni ẹ̀yà bá ti dáwọ̀ kútọ lórí irú ẹ̀dẹ̀ lọ́wọ́ ní Sudan ọjà báyìí ọjà abẹ́lẹ̀ báyìí ó sì fi rú kéré kéré tẹ̀bíìsì àbí kí wọ́n bá fi rú gbogbo orí sí i ìkẹta wọn lẹ́kọ̀ọ́ fáwọn ẹ̀wà ayẹ wọ́n bá lọ nígbà rí wọ́n lọ wọ́n á fi bẹ́ẹ̀ náà wọ́n jà búrẹ́dì ẹ̀ wọlé kò sí kẹ̀kẹ́ tí ò rọrùn tẹ́sì bá ti yẹ wàá ṣe ń bẹ̀ tó nípa bẹ́ẹ̀ tábàwá wo hadith nínú àgbẹ̀ yìí tábà bá bẹ̀ orí bí àti dẹ́dẹ́ ni á jẹ́ àwọn òní ọwọ́ ọ̀tún lágbẹ́dọ̀ sí lágbẹ́dọ̀ sí jẹ́ lágbẹ́dọ̀ sí. ẹlòmíì lè wò pé epo ti wà níbi kọ́ọ̀pù yọba fọwọ́ sí pé ẹ̀kẹ́ epo ti wà ní kọ́ọ̀pù àìlẹ́kọ̀ọ́ oúnjẹ àìsí ìgbẹ̀sì tẹ́lẹ̀ ni kò lẹ́nu yẹn kádàá náà yẹn ebi wọ́n ló di kọ́ọ̀pù àbí kọ́ọ̀pù ló di ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo yìí náà lọ́wọ́ mo ṣe bọ́ọ̀lù àbá ilé wa bọ́ ẹ̀mí mi mo ní kọ́ọ̀pù kọ́ọ̀pù kọ́sájì ní. ojú búrẹ́dì àtẹ̀wá ló sì fọwọ́ òtún gbé omú àtọ́gbọ́n sí ni kọ́ lẹ́nu kẹ́ ẹ méjèèjì ìyẹn tẹ̀ tó mu díẹ̀ ọba lọ́wọ́ méjèèjì ṣùgbọ́n kọ́ owó lọ́wọ́ àfi mu ìyẹn tẹ̀ alẹ́ wọn pátá. wọ́n nínú

arákùnrin sàdébi sọlọ lọ àṣálá tí wọn rí ní fáwọn tí kò jẹ sẹnu tí Ọlọ́run ní a ṣèjì ọhán lọ́wọ́ ọ̀tún olówó ọlágbára ni ẹ lẹsàtà ọ̀hún sì ní lágbára náà bí gbogbo omi ọwọ́ ní ti gbẹ nìyẹn kò sóròrò kẹlọ́wọ́ nìyẹn náà ọ̀sàgbàpọ̀ apáta ni wọ́n á ọwọ́ ní káàkiri ayọ̀ ọ kò ní fẹ́ bá wọn kọ̀ gẹ́ bẹ́ẹ̀ káàkiri gbogbo òróró ọmọ kó òróró mẹ́mẹ́ lórí orí kábàáyì gbogbo ẹgbẹ́ gbogbo kẹlẹ́ omi ti mẹ́mẹ́ gbogbo ẹgbẹ́ tí wọ́n gbé kí báyìí ọwọ́ lè kú ní gbogbo ráyè rẹ̀ nínú kẹta àti fíìmù yìí bí àtẹ́sẹ̀ nílá nìkan òun ni kí wàá ìdùnnú wa lórí ẹ̀ jíjọ́ ọlọ́run bá bu èpè fún ìpínlẹ̀ dáhùn lẹ́sẹ̀ ọ̀rọ̀ wà yẹn gbé mọ́ gbé kiri ọmọ ìyẹn ni pé gbogbo òróró àti ọtí gẹ̀ẹ́sì omi ọgbẹ àwọn tí wọ́n lára kẹ́tí kú rìrì ló ṣe padà nínú ẹ̀. bákan náà nínú àgbáyé náà máa ń lo hadithi ikọ̀ fúnni láti máa jẹ láti máa bù pẹ̀lú ọwọ́ sí hadithi ní ìdókòwò máa mú lọ́wọ́ òní hadithi jáde ọwọ́ àdó sọ̀hìn muslim wọn là débi sọlọ lọ àṣálà sọ ibi ẹni yóò tó bá máa ó sì jẹun ẹkẹ lẹ fún àhùn ṣẹjọ àṣetáni ọjẹun pẹ̀lú ẹ. òun lẹ́nu bí ìṣe máa máa jẹun báyìí á dẹ̀nu wò yó kó ló ti fẹ́ yó ọwọ́ òsì tó fi mú mi tó fi jẹun yìí tán yóò ká gbẹgbẹ òun lẹ́nu. ẹ̀kọ́ àwọn kẹlẹ́ ẹ̀kọ́ fílẹ̀ yẹn fà débi jọ́kìdá sọlọ lọ bóyá kálukú máa ń kó oúnjẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ jẹ́ òkú ẹ bó jẹ́ ipa kọ̀ọ̀kẹ́ ṣe bísí láyé ọlọ́run tẹ̀sí láti gbogbo sí ẹ yòó. ẹlòmí ò lè bá yàrá rẹ̀ jẹun ó lè lo ní bàjẹ́ jù ó lè wo lè tẹ epo sí wọn lọ́wọ́ ó lè káta sí wọn lọ́wọ́ ọba gbé tèmi rèé o nílé ìjẹun pẹ̀lú yẹn o. ẹ̀kẹ́ tó gbogbo mọ̀lẹ́bí lẹ̀ ráyìí. káwá jọba fọwọ́ ọmọ mẹ́lẹ́ ti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ sáàdẹ́bí sọ́lọ́lọ́ àtẹ́lá tí ọba bá ọmọ ògùn náà lè sẹ́lẹ̀ àná jẹun bó ni ó ti kọ́ lẹ́kọ̀ọ́ pépé nìyẹn bá kù ìyẹn dábọ̀ ọlọ́kùn tó mẹ́rin oúnjẹ ni ọwọ́ ọ̀túnlé yẹn bí jẹun ìdígbà wọn jọ jẹun pọ̀ ni torí bẹ́ẹ̀ wa. bákan náà àti dání nìyí aláwọ̀ òsì ló máa ń jẹun pàápàá bó ti wá ní ọ̀hánì kò sáájú ìdí bẹ́ẹ̀ àdẹ̀dídì ká máa dára láàmú lórí ẹ̀ lẹ́yìn náà níbi táwọn wọ hadith yẹn a máa rí ibi àti àrùn sọ̀tẹ́lá ń kọ̀ fún wa pé èèyàn fún yẹn ni o èèyàn gbà nǹkan ni kéèyàn má fọwọ́ sí gbà. ẹnu ọ̀dà bá wọlé ní ìdáfẹ́ wọlé mi. باب أين يدع عليه إذا جلس tọba kó bàtà wọ bí kan mo ló ń kó bàtà rẹ sí tọba ti jókòó àtẹkọọ tó wà lórí ilé rẹ àtẹrí hadith yìí dọ̀yìn tọrẹ nìkan bẹ́ẹ̀ tó ń fi dàtúlọ̀ ìbùdó ẹ̀rú ká dà kọ rẹ láì pẹ́ sí. àlìmọ́ bùsùn àbí nínú mizan al-i'tidal ọ̀dẹ́lá yọ̀ ọ̀rọ̀ àmẹ́lẹ́ ìdírí hadith yìí lẹ níbẹ̀ kọ́ abátúmú yẹn náà mọ́ gbó lábà kó bàtà sí wọ́n máa kó bàtà wọlé ilé ẹni lọ́ba lọ gbólóhùn kó bàtà sí wọ́n ní haddathana Qutayba. حدثنا ابن شيبة قال حدثنا صفوان حدثنا عبد الله بن هارون عن زياد بن سعد

ọlọ́wọ́ àti sunna pété yẹn bá jókòó kéèyàn yọ bàtà lẹ́sẹ̀ kọ́ wọn kó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n hadith yẹn lẹ. àwọn ọ̀sá wọ́n lè ásì máa rí bí afẹ́ ká bọ́ bàtà ká gbé sẹ́gbẹ̀ẹ́ náà bá ti jókòó ọba rí pé bíi bàtà rẹ ti lè sọ ẹ mọ̀ ń ṣẹlẹ̀ kan wàá lù sí bàtà rẹ o wọ́n padà fẹsẹ̀ rìn lọ lé yìí ní sọ wàá lè tẹ̀lé bàtà rẹ kí lọ́ba sọ̀rọ̀ pé wọ́n fẹ́ pàṣẹ ń bẹ̀rẹ̀ bàtà rẹ bí wọ́n ti wò fẹ́ titun yẹn àti ìlú. wọ́n ti dáàbò tí ó lò táwọn Bangladesh bíi ti gbálẹ̀ ráyà fà lọ́gbà gálí táwọn fàǹgbé ìwọ yìí ti fẹ́ máa rọ́ọ̀fù lé ọlọ́run láyé wọ́n kó ní oníwìtì nílé ilẹ̀ rọ̀bárì ẹni àwọn padà fẹsẹ̀ rú lọ́lé ṣùgbọ́n tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ náà lọ́gbẹ́ bí kẹfẹ́ tó bá kó bàtà wọ̀ àjá ti pé wà á ọ̀ wà á fi sẹ́gbẹ̀ nígbà tó bá ti jókòó ẹnu ọ̀dà bá wọlé mi ìdá tó fẹ́ wọlé ọ̀lìbáàbù ṣèǹtọ́n yẹtí omílẹ̀ ọ̀dì wọ́n ṣe yẹtọ̀rọ̀ òkú àìlẹ́lẹ́fẹ́rọ̀. ó ní ẹ̀rí àṣọ ìtọ́nù nìyí yóò kó igi àtàwọn ọ̀fẹ́ pálapàla yóò sì dùn lórí ìtẹ̀ ìwọ tó ti fi wà aṣọ wọlé báyìí. wọ́n tó ti ẹtí rẹ̀ bí ó ti wì lórí bẹ́ẹ̀dì àbórí ẹni tó fẹ́ láti jẹta. ẹ̀gbẹ́ mi ti ẹ̀ka ni ti fi ń sùn nítorí kò níyàwó náà ló ti wá yà bẹ́ẹ̀. èyí tó ti àbúrú lóbìnrin tó tún yọ èyí tó ti ẹ̀sẹ̀ òun pẹ̀lú lè. torí tó tẹ́ gómìnà tẹ̀gbà náà ní pé kó tó ní bàbá àmàdé oní láti máa tún lè yìí ṣe gbogbo gbàfà wọ́n ta sọ yẹn káwọn àtúgbọ̀ torí àṣẹ ìtọ́ni mi káfó gbó pàṣí ìkókùkò adẹ̀kọ̀ sórí bẹ́ẹ̀ ni mi lọ fẹ́ ìwọ ní Ọ lè báyìí ó ti láti ah, kí lóògùn máa jáde jẹ kí lóògùn máa gbòòrì èyí ti bí wọ́n ti fẹ́ àṣẹyìntàn obìnrin bí àtẹnu súnlẹ̀ náà yẹ ká lò tó jẹ́ kọ́tà lóṣù sálá ń kọ́ wa bí tá bá sùn sí fún agbọ́dọ̀ sí kí ni o agbọ́dọ̀ gbọ́ ọ̀dọ̀ ni bá sùn síbẹ̀. wọ́n ní حدثنا عبد الله بن صالح. حدثنا عبد الله بن صالح قال حدثني معاوية سمعت أبا بمرمى يقول إن الشيطان يأتي إلى فراش أحدكم على ما يفرشه أهله ويهذبونه ويلقى عليه العودة يلقي عليه العودة ويلقى عليه العودة أو الحجر أو شيء أو شيئا يقلبه على أهله فإذا وجد ذلك فلا يقلب على أهله ẹ̀rí àgàgà ní ìyàwó àgbà ti níyàwó wọ́n lè ti gbọ́ bẹ́ẹ̀ ni àṣetá ni olùkọ́ sára rẹ̀ wọ́n yẹ pípọ̀ yẹ kó bínú yẹ kó tún gbọ́ ni. wọ́n lè jẹ́ lẹ́yìn ìgbà tá a ti kíṣà ìdánilóbìnrin yóò ti bí sí ni yóò ti tú gbogbo léṣe yóò sọ bẹ́ẹ̀ ni yóò ti gbogbo ẹ̀ ìwọ òde bẹ́ẹ̀ bá ti kéde ni yóò ti gbọ́ á ah, bó lẹ́yìn sí yọ̀ọ̀mù báyẹn ìgbó kí kìí sòwò náà ẹni àti kárì ọba ẹtù yìí kárì. wọ́n ní hadathana abdullahi ibn salih abdullahi ibn salih wí hadith yìí fún wa wọ́n ní màáwí yà sọ fún mi wọ́n alábàdàn abdul sa'id wọ́n ní mo gbé àbá umama àbá umama ìbẹ́ẹ̀lì wọ́n ní sọ́rí bẹ́ẹ̀ rí aṣọ ìtọ́ yóò sì lọ sórí ìfẹ́ nìkan kan yìí báyìí náà wọ́n yẹ ويهيئونه lẹ́yìn ìgbà tára alẹ́ rẹ̀ ti bá tẹ́ tó ti sàkóso rẹ̀ fẹ́ àti sáà ni o tó wá padà lọ rẹ̀ ọ̀yìn ló kí alẹ́ ìdílé ọ̀dà yóò bá kó tu síbẹ̀ àwọn àti kó òkúta sí òkúta òkúta ńlá o kò sí rárá àwọn òkúta yóò kó bẹ́ẹ̀ àwọn iṣẹ́ àti kọ́kẹ́ kó kọ́ gbọ́ àwọn kẹ́kẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀gbẹ́ni bá wọ kóbi lè bí ẹni yẹn nínú kó lè mú bínú sí ara alẹ rẹ àyíká wájà dáadáa lé lẹ́nu kan fẹ́ bá ti rí lé yẹn kọ́lá ìyá òkùnkà ọkọ̀ àlà àìlẹ̀ ọba ti bínú sára alẹ rẹ o lè àdàbò mi ní àmọ́lé ṣayitán torí sí àṣeyídánì ni o èsì fájà ọ̀gbọ́n bẹ́ẹ̀ jẹ́ wọ́n ti gbọ́ ọ́ o àṣeyídánì lọ́fẹ́ dá wàhálà alẹ́ o tó tó lọ ṣiṣẹ́ yẹ o wọ́n ní wọ́n ní irú hadithi wọ́n lálàáfíà dáadáa irú rẹ̀ lálàáfíà látọ̀dà àbíkọ́ yọ tí wọ́n sì lọ gbé bàjẹ́bí sallallahu alaihi wa sallam àwa bá gbọ́ yé bẹ̀ yìí pé àti dandan ni ká sọ́ra nípa ròyìnròyìn àṣẹ ìtọ́ọ̀rọ̀ àgàgà nípa ohun tó ti ṣe pẹ̀lú ìyàwó torí àṣetá nídì yòrídò ayé òkè abẹ́yẹdẹ gbogbo ẹ̀yà àdá wa ọ̀tá lọ́fẹ́ dálẹ̀ láàrin bẹ́ẹ̀ ti jọ́ rẹ́rìn tẹ́ ń jẹtọ́ ara yìí wà àti ìyàwó rẹ̀ yọ́ oríṣi àjẹsọ́ rẹ̀. èyí tó láìkì òun ni kíyàwó rẹ̀ nẹnu sọ fún mi náà gbẹnu sọ́hùn pápò tó rò ti fún pápò àti kò sì bá a sọ èmi wọn ló ní. lọ́yà gbẹ̀yìn rẹ̀ wá ẹgbẹ́ bíbá ìfọ́ fẹ́ gbogbo. ìdáṣe dáadé ní fẹ̀sí ti ẹ̀ nìyẹn. òun ni pé tọ́ bá yẹ ẹnu tí ọba ṣe ẹnu gbẹ́nu rẹ sọ́wọ́n òwe yìí mi séjì rẹ ni. lọ́wọ́ fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni tọ́tún fi gbọ̀ kókó pàṣẹ sí i. ọ̀yàrí ibẹ̀ lómi ibẹ̀ le. sẹ́lẹ̀ mọ́sù ní kẹ́kẹ́ irú ọ̀pọ̀ ìyàwó báyẹn ní ọ̀fẹ́ ẹ̀ ọ̀fẹ́ ni wọ́n bá ti lẹ́kọ̀ọ́ tó tẹ̀ ẹ̀ dàpọ̀ gba àwọn kí ẹ̀ já gbé kóòtù tí ra ká máa lóyún ẹlòmíì lè lóbi ìdààmú torí ẹ̀ ọjọ́ kù ní inú ti ẹ̀kúrú jù ní pé ibùsùn kì í gbà á táwọn àti ké lè ké pé à ó ṣe ó tọ́jú kíní ìyàdé náà nìbì ẹ lọ ní abáwọlé mi náà wọlé mi báàbò mọ̀ bẹ́ẹ̀ tààlà sàfẹ́ lẹ́yìn sálẹ̀ sutura ẹni bá lọ sùn lórí ẹ orí tí ní gàgà kan tó bò ọ lọ sùn lórí òkè tí wọn dẹ mi lé wáyé ti padà kẹ́ ẹ̀hẹ́ kọ́ wá lọ bẹ̀ kọ́ lọ sùn ó pé kò sí kò sí yìí kò sì borí rẹ̀ kọ́ ní òtútù yìí òru yìí mú jù lọ sí i. àtẹ̀sẹ̀ ní àtúkọ́ wa lẹ́kọ̀ọ́ lórí eléyìí lẹ́kọ̀ọ́ fi má pẹ́ afẹ́ ẹ̀yìn yóò tètè yé pé yẹn lọ sùn lórí páàdù orí òrùlé ìyẹn lọ lẹ́bí sí lóṣù bẹ́ẹ̀ láìpẹ́ yẹ. wọ́n lè hajjata ní muhammadu bin mukanna. حدثنا محمد بن المثنى قال حدثنا سالم بن نوح قال أخبرنا أخبرنا عمر أخبرنا عمر رجل من بني حنيفة وابن جابر عن عن وعلى بن عبد الرحمن بن وسار عن عن عبد الرحمن بن علي عن أبيه عن عن النبي صلى الله عليه وسلم قال من بات على ظهر بيت ليس عليه حجاب فقد فرقت منه ذمه قال أبو عبد الله في إسناده النظر. قال حدثنا محمد بن المثنى محمد بن المثنى في حديثه فهو سالم بن روح نوح يلا صفواني عمر آه ọ̀fọ̀ adéró ó ní arákùnrin kan ló bá ní hanifa wọ́n ní wọ́n pè ní ibùdó jábẹ́rù àwàládà látọ̀dọ̀ wàhálà ọmọ abdulrahman bin wasan látọ̀dọ̀ abdulrahman bin ali látọ̀dọ̀ bàbá ọlọ́wọ́ lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá lọ sùn ní orí òrùlé tí ò sí gàgà ń bẹ̀ ó tọ̀ ń oníwọ̀ kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba retí pé òun ti wà lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run kódà kọ́kà jù bẹ́ẹ̀ lọ. kò sí àlùkáwà ní ọlọ́run o ṣùgbọ́n wọ́n yìí pé ẹ̀dùn wòye lọ báyìí kàbá rí ẹgbà wá àbí fi dé daraja hasan ẹ̀rí. àgbẹ̀yìí tó hadithi yẹn ó dẹ̀ bí pé yẹn bá lọ sùn lórí òrùlé àbórílé tó ọ̀gẹ̀dẹ̀ ẹ̀gẹ̀ lásán tí o si kankan lẹ́gbẹ̀ẹ́ kò sí níbi kankan lọ́sẹ̀ àdéhùn sábà pèlè hẹ́lẹ̀ torókùn bá parun ní ọ ẹ̀rí lẹ́nu yẹ òní ní àlùkáwà ní kankan àyà wò lálùkò òun láyà tá a lò fún sí ìgálẹ̀ kan yẹn wọn là tóli kó bí àyìní ikó ilẹ̀ tẹ̀ lókà ẹ bá fọwọ́ ara yín pàparọ̀ ẹni tó wá lọ sórí ilé tí ẹgbẹ̀tẹ́sì tí wọn ò bo páàdù rẹ̀ tọ́kẹ́ wà lásẹ̀ tó wá níbẹ̀ lọ sùn lórí òkè lókè tí ò sí kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ kò sí ní ẹgbẹ́ kejì kò sí lẹ́gbẹ̀ẹ́ kejì tọ́ba kẹ̀kẹ́ ti já arúgbá sọ́yìn ti lọ́wọ́ bẹ̀rẹ̀ orun pátáwì báyọ̀ kí títí rúùmù rẹ̀ ti tó yóò gbé láti bí ilé parí ní ti ènìwà bẹ́ẹ̀ ni ibi lẹ́nu mi sòrò bàjẹ́ ni. sọtòrí bẹ́ẹ̀ bí kéèyàn fẹ́ fọwọ́ rẹ̀ pàparò ni. hadithi mi tó tún jọ ṣùgbọ́n yẹn lẹ wọ́n ní hadathah ni muhammad bin kathir. hadathah ni muhammad bin kathir kọ́ọ̀lì àkùbárò náà ti fi عن عن عن عن عمران بن بن رياح الثقفي عن علي بن عمار قال جاء جاء ابو ايوب الانصاري وصعدت به على فتح اجنحه فنزل وقال جئت ان ابيك ليله ولا بالمسلمين. اي قال محمد بن كثير هذا حديث اللي الله wọ́n ti Sufyan ní fún adéró ọlọ́wọ́ látọ̀dọ̀ Imran bin Muslim bin Riyah as-Saqafi látọ̀dọ̀ Ali bin Amara wọ́n ní Abu Ayyub al-Ansari ó dé wọ́n ní bàbá àpò ńlọ gbó òkè gbó gbó òkè gbó gorí òkè lọ ọlọ́wọ́ sọ pé a ah, kí ni tó a ní àbí ìtàn láyé látà. <laughs> èmi bẹ́ẹ̀ sùn ní bẹ́ẹ̀ sùn sọ tí mo bẹ́ẹ̀ sì dẹ́wò kọ́lá àti mẹ́tàlẹ́ èyí lálùká wà ní ìsọlọ́dọ̀ ọlọ́run o sísọ pé wọ́n ní ẹ̀yin lẹ́ẹ̀dẹ́ máa ń sọ ẹ̀yin ò báyìí ní fọlọ́run sọ tọ́lọ̀ mú ọkọ̀ ọ̀gẹ̀dẹ̀ ó fi ń ṣe kíni o ó fi ń gàgbọ́ àbọ̀pẹ̀lẹ̀ nílò mi kọ ẹ̀ pé tí bá ti gbé lọ ti gbé lọ gbé bọ̀ báyìí. òróró arúgbó ọ̀gẹ̀dẹ̀ ọba fún díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọba fún díẹ̀ díẹ̀ lọ́ba tẹ̀ gbìyànjú ẹ̀ díẹ̀ lọ́fẹ̀ẹ́ padà ni. tọ́ba rí ẹsẹ̀ nínú dẹ̀ ilẹ̀. òfin ní ọba a ti rí lélẹ̀ lọ́wọ́ àlọ́kọ̀ọ́rù ọwọ́ abẹ́. bọ́ọ̀ lọ lọ sórí àjà lọ lọ sùn ní ọbẹ̀ eré ọba mi jáde láyé à ń tẹ̀ sọ̀rọ̀ ọwọ́ àdókàdà ẹ̀ bẹ́ẹ̀ tó ń gbà fúdi ẹ̀ ìgbà sọ lórí fúnra ẹ lọ yọ ẹ kó nínú sọ lọ. حدثنا موسى بن حدثنا موسى بن قال حدثنا الحارث بن عمير عمير حدثني أبو عمران عن زهير عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال من مات على إنجازي فوقع منه فمات برئت منه شمة ومن ركب البحر حين يرتكب يعني يرتكب فهلك فهلك برئت منه شمة. أري حديث إليه قال حدثنا موسى بن إسماعيل موسى بن إسماعيل وفي حديث إبراهيم الحارث بن عبيد ينسوني أبو عماد قال لا تدع زهير لا تدع على قرنك ونقول أبي على قرنك أن هذا النبي ما وادي تاني torí asọ̀hábà tó kú lòrò ọdún òní àwọn sáré gbogbo wọn yẹ́yẹ́ ẹni dọ́gba ni wọn. sọ̀rọ̀ rẹ̀ nígbàdé ṣe ṣíà bó ló dábàá wà ní pé sàbẹ̀wò lárakùnrin yẹn òní ìgbà wọn ti sọ pé sàbẹ̀wò látọ̀dọ̀ arákùnrin kẹsàn àwọn sàbí àtẹ́bí sallallahu alaihi wasallam warḍiwanullahi alaihim ajma'in wọ́n lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam ibi ẹni tó bá lọ sùn àlá ìjàrì ọlọ́run sùn lórí òfèrèfé ní orí òrùlé àbílẹ̀ tí wọ́n dẹ́kì tí wọ́n tí tí wọ́n tí tí wọ́n kẹ́ ilé lé lórí wọ́n tó gírí lé lórí kò sí lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ kan àdìlù fàbáàgà tó wá wú báyìí àtìmílì kò sí pẹ́ àlùkáwà ní ìsọ ọlọ́run òsì lọ́rùn rẹ̀ o òsì lọ́dọ̀ rẹ̀ rárá tọ́jú ó fẹ́ ọrụ ara ẹ̀ ó fẹ́ bí ara ẹ̀ wíwu lásán ó fẹ́ bí ara ẹ̀ sọ́kò ní. ẹ bọ́lá ọ̀lẹ́ ni àbọ̀kọ̀ ojú orin lẹ́yìn ọ̀jẹ̀ kí kíni ó mú yàn mọ́lẹ̀ ẹ̀wọ̀n pàtí ń bẹ lára rẹ̀. wọ́n mọ̀ rọ́ọ̀tì mẹ́lìbàhà ẹni tó bá lọ ọlọ́ọ̀gùn ẹni bá lọ gún ọkọ̀ ojú omi kìí náà yẹri tẹ̀jà nígbà tí atẹ́kùn bẹ̀rẹ̀ sí fẹ́ bìbìbì lórí odò tí gbogbo ẹ̀ wọ́n sùkùsùkù ní ẹja bá lọ́ báyìí náà lọ́ba di <laughs> ọkọ̀ ọba sàkìtì ọkọ̀ ojú omi ọgbọ́n fẹ́fẹ́ ẹja báyìí àtìmí lè kọ́ sí ìgbà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni yẹ o kò sálùkáwá ní ìsọ ọlọ́wọ́ ọba kẹ̀kẹ́ lọ́rùn rẹ̀ olóhùn ló fọwọ́ ara rẹ̀ tú rẹ̀ sínú ìparun. àgbáyé náà wà tó hadith yẹn òun lè ní pé. ẹ̀rí àlùkáwà lé ọlọ́run ọmọ ni dọ́là ń lórí àjà àjà tí ò lógiri lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni dọ́là ń ọkọ̀ ojú omi nígbà tí afẹ́fẹ́ ń da omi láàbò ní rúkùdùkùdù tó ní ó ti ẹ̀já máa lọ. àlùkáwà sọ ọlọ́run ọmọ òsínbẹ́ ni ó ẹnu ọ̀nà àbáwọlé mi ti á dùn wọlé sí hali yóò di lè retí lẹ́yìn ìdájálà séèyàn lè ó lè lẹsẹ̀ rẹ̀ kókó sí ẹ̀gbẹ́ kan báyìí nígbà tó bá jókòó irú hadith àbí musa tàbí kàtẹ́lẹ̀ yẹn náà wọ́n ní haddathana ismail. ismail حدثني عبد الرحمن بن ابي الزناد عن حبيب قال شهد عندي ابو سلمه بن عبد الرحمن أخبره عبد الرحمن بن نافع بن عبد الحق الحارث الخزاعي أنا أبا موسى الأشعري أخبره أن النبي صلى الله عليه وسلم كان في حارس على قسم البكر مدليا رجليه في البكر. عارف هذه عليه ساجد. nígbà tá a tẹ́lẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àlọ́ sẹ́lẹ̀ tó fi bàṣáró àwọn nínú àwọn sàhábà pé wọ́n wà ní jẹ́nu ọ̀bákiri ẹ̀dáwó náà lọ́dí ọlọ́run tààlà àdìgbò ìgbàyẹn láti rí hadithi yìí sẹ́yìn tábàlọ́wọ́ hadithi ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àti mọ́kànlélí àádọ́ta láti rí sẹ́yìn nínú tíra tá a kà lọ́wọ́ yìí ẹ̀lẹ́ adábọ̀ ìgbòkùnrin. wọ́n ní haddatha ní ismail ismail wí hadithi yìí ọ̀dọ̀ abdulrahman bin abi zira ẹ̀ ọ̀hún ẹ̀ sọ fún ẹ̀mí yìí pé ọwọ́ alátọ̀dọ̀ bàbá o. wọ́n ní abu salamata bin abdulrahman ọjẹ́rì lọ́dọ̀ mi pé abdulrahman bin nàfẹ́ ó fún òun nírò bin abdulhari alkhuzai wọ́n ní sẹ́rí abu musa al-ashari radiyallahu ta'ala anhu fún òun nírò yípa nẹ́bi sallallahu alayhi ọlọ síbi oko kan níbi etí kànga ọwọ́ adẹ́tẹ̀ síbi kéde kọ́ tẹ̀sẹ̀ sínú kẹ̀ǹgà ọ sí bi ẹgbẹ́ kẹ̀ǹgà yẹn wípé yẹn lè kásẹ̀ bẹ́ẹ̀ tó yẹ àlè sọ pé ẹ̀rì máa sàlàyé fún aṣọ yẹn pé wọ́n fi àyè ìjókòó tí ó lè gba ju bí ẹni bíi mẹ́ta ni wọ́n fi síbẹ̀ èyí pé yọ̀ọ́ kẹ́rọ̀ àtẹ̀sẹ̀ sí bi etí odò yẹn kì í ṣe inú odò nìkan náà wí eléyà darí nínú ọ̀kẹ́ta sọ. في العلماء والإمداد والإمداد ما هو الله يقول إذا خرج لحاجاته كل يما صار في مجال لا تلاقي مكانه قل حدث عن محمد لا نعم. حدثنا محمد قال أخبرنا عبد الله قال أخبرنا محمد بن إبراهيم قال حدثني مسلم كل أبي مريم عن ابن عمر قال إذا خرج من بيته قال اللهم سلمني وسلم ابني sáré ṣùgbọ́n hadith eléyìí àfi ti ẹ̀wù tó lẹ pẹ̀lú ẹ̀dẹ̀gẹ́ tó ń pè ní Muhammad bin Ibrahim káàmà mẹ́nu bá bẹ́ẹ̀ wọ́n lọ jọmọ àtúrà tó ń pè ní sàwùmẹ́t. àlìmọ́bù Zahabi nínú mizan al-i'tidal wọ́n ti tà áyì fúdi yẹ́nì pé láàyè ọ̀rọ̀ ẹni tí wọ́n mọ̀ lẹ́nu yẹn. wọ́n ní Muhammad haddathana ó wí hadith yìí wọ́n ní abdullahi náà sọ fún gbogbo adìrò ìgbẹ́ muhammadu ibrahim ẹni tá a fẹ́ ní ẹ̀ka sọ fún àgbáyé wọ́n ní muslim fún abi mariam ìyẹn náà sọ fún mi pé eh, ibùdó umar tọ́ba bẹ́ẹ̀ jáde lé rẹ̀ yóò sọ fún allahumma sallim ni wa sallim minni ọlọ́run làmí o kó o sì kó mi yọ o wọ́n ní bá wí bẹ́ẹ̀ ṣùgbọ́n àdéhùn ilẹ̀ pẹ̀lú ẹni tá a pè ní muhammadu ibrahim yẹn bákan náà hadith bíi tó tún wà ní abẹ́ báàbù yìí òun náà ni حدثنا محمد بن سلم حدثنا محمد بن سلم أبو يعلى قال حدثنا حافظ بن إسماعيل عن عبد الله بن حسين بن عفاف عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا خرج من بيته قال بسم الله بسم الله أتكلم على الله التكلاد على الله على الله لا حول ولا قوة إلا بالله قال حدثنا محمد بن صل إلينا حديث إلينا اليوم لتوري لله كتب عبد الله عبد الله بن حسين بن عطاء هاي كان يلقى أن يصلي قال محمد بن صل هو حديثي هو tí wọ́n gbèdé Abu Ya'la ní hajj bin Ismail sọfọ aláta Abdullahi bin Hussein bin atọ ẹni tá a sọ pọ́n lẹ́gẹ́gẹ́ nìyẹn wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ Suhail bin Abi Salih àbí látọ̀dọ̀ Abi Hurairah ọjọ́ lọ́wọ́ tẹ̀lé àti látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní bá Ànábì bá bẹ́ẹ̀ jáde nílé rẹ̀ yọ sọ fún bisimilahi tókìlẹ́nu alọ́lá lórúkọ ọlọ́run gbára ọlọ́run ní olùgbáralé la hawla wala quwwata illa billah. kò sí ọgbọ́n kankan tó lè jọ àbágbára kan àyàfi pẹ̀lú ọlọ́run. àwọn àhadìsí wà rẹpẹtẹ nínú àgbáyé tá a bá tún àhadìsí tọ́lá tá a bọ́ àyílẹ̀ àtẹ̀yí tí ọ̀ṣáájú rẹ̀. àwọn àdìsí wà rẹpẹtẹ àtàwọn orígbà tó pọ̀ nípa àdúrà wo láti nígbà tí ẹ bá fẹ́ jáde ńlé ṣùgbọ́n èyí tó ńlá láàfíà ọ̀nà òun ni hadith anas malik radiyallahu ta'ala anhu tí mọ́mú tirimi ti gbé jáde lọ súnlẹ̀ ló wọ àdúrà tẹ́ ti mọ́ ni ìgbà tẹ́bi sallallahu alaihi wasallam ní máa ń sọ nígbà tí ó ní nígbà tí èèyàn bá fẹ́ jáde lé rẹ̀ wọ́n sọ pé bisimilahi ẹ̀rí pé ó tẹ́ ti mọ́ ni tawakkaltu ala Allahi wala hawla wala quwwata illa billah àdúrà tẹ́ ti mọ́ tẹ́lẹ̀ ní orúkọ ọlọ́run ọlọ́run ni mo fara tì kò sí ọgbọ́n kan tó lè jọ àbí agbára kan àbí pẹ̀lú ọlọ́run fa. wọ́n ní irúfẹ́ ẹni tó bá ti ṣe irúfẹ́ àdúrà yìí gbà tó fẹ́ jáde lé wọ́n á máa sọ fún pé wòlíì wọ́n ti fọ̀dọ̀ mọ́ ẹ tòfin wọ́n ti tó ẹ wọ́n wò kíìt wọ́n dẹ̀ ti sọ. débi pé gbogbo àwọn àtẹ́tàdé ọba yẹn bá fún tí wọ́n bá ti pàdé rẹ̀ ẹgbẹ́ kọ́dà yóò tó máa sọ fún mi ìgbé kí lọ́wọ́ lọ́dọ̀ ẹni tọ́lọ́run ti sọ ni wọ́n ti tó o tó sì ti mọ̀ náà onífẹ́ káwọn náà gbìyànjú láti máa ṣàdúrà yìí àdìsí eléyìí kó abẹ́ká dé bẹ́ẹ̀ ní kótó ní bá padà síbi àwọn àdúrà rẹ̀ pẹ̀tẹ́ ọ̀dẹ báàbù sahel yìkọ́tìmù rọ́jòló rìjìláwò bẹ́ẹ̀ yẹ́dẹ́yì àtàbẹ́ wàhálì yẹ tẹ́kì mu bẹ́ẹ̀ àyìnbí ẹnu ọ̀dẹ àbáwọlé yìí sọ yìí téèyàn lè mẹ́sẹ̀ sí iwájú àwọn èèyàn rẹ̀ báyìí ọ̀dẹ̀sẹ̀ ẹ̀rí pé jókòó yẹn pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ajo téèyàn lè ti bẹ́ẹ̀. àti pé téèyàn sì lè rọgbọ kú bẹ́ẹ̀ náà àìdí ìhìn láàrin àwọn èèyàn ká lè ti bẹ́ẹ̀. síbẹ̀ wọ́n ti ápò àdìsí tó gún bẹ̀rẹ̀ yìí wá wọ́n ti hajjata rẹ̀ mú sàbọ̀n Ismail ṣùgbọ́n àdìsí yẹn ẹnìkan bẹ́ẹ̀ tó lẹ tó ń pè ní Yahya ibn Abdurrahman al-Asri nítorí pé ẹnìyẹn kọ́ láàyò ọ̀rọ̀ ẹni táàbọ̀ ni. سبق له أصل الصلاة الصحيحة آب إلى آب بعد هذا الحديث أجرت أضر بيجا أتمر لي بج وان توصيل إسراء وفي طه أبعد السلسلة الصحيحة للإمام الألباني رحمه الله تعالى ولحدثنا موسى بن إسماعيل حدثنا موسى بن إسماعيل قال حدثنا يحيى بن عبد الرحمن العصري قال حدثنا شهاب بن عباد العقل أن بعض الرب عبد الخير سمعه يذكر قال لما بدأنا في في وفادتنا إلى النبي صلى الله عليه وسلم سرنا حتى إذا شاركنا القدور تلقاءنا رجل يودع على قعود له فسلم فرددنا عليه ثم وقف ثم وقف فقال ثم القول قلنا نقصوا عبد الخير قال مرحبا بكم وأهلا إياكم ولقصوا جئت لأبشركم لأبشركم قال النبي صلى الله عليه وسلم بالأمس لنا إنه نظر إلى المشرق فقال لا يأتين غدا هذا الوجه يعني المشرق خير وقت خير وقت العرب وبيت أروج حتى أصبحت حتى حتى أصبحت وجدت على راحلتي وأمعنت في المصير حتى ارتفع النهار وهممت الرجوع ثم رفعت رؤوس رواحلة رواحلة رواحلة نعم. رواحلكم رواحلكم نعم ثم رفعت رؤوس رواحلكم ثم طلت راحلته راحلته بالزمان بزمانها راجعا يودع عوده على بدنه عليه انتهى إلى النبي صلى الله عليه وسلم وأصحابه وأصحابه حوله حوله من المهاجرين والأنصار وقال بأبي وأمي إذ أبشرك بوقت عبد الخير فقال أتى لك بهم يا عمر قال هم هم هؤلاء على أثر قد أظلموا أظلوا قد أظلوا وذكر وذكر ذلك فقال بشرك الله بخير نعم هذه موسى بن اسماعيل حدث عن حديثه هو يحيى بن عبد الرحمن العصري ها ọ عصري قال أباك ọ أبي عبد القيس سمعه يذكر أكبر في الصلاة ọ nígbà tá a fẹ́ lọ bá Ànábì sallallahu alaihi wasallam ọ̀la ọ nígbà tá a fẹ́ débẹ̀ tán ọkùnrin kan wá pàdé wa ọ àwa dàlú ọ̀sálámọ̀ lẹ́yìn ìgbà yẹn. tùmọ wákọ ọwọ akọra tó àwọn àni mímọ nílẹ kọ ọ ìfẹ́ àwọn ọjọ́ wo ni yẹ àwọn àni wọn fún àtúntò pẹ̀lú àwọn àni wọn hàbà mí fún wọn àlà ẹ máa wọlé ẹ máa rọra ìyá kùn tọ́lá mu ẹ̀yin gẹ́gẹ́ níwájú bó dé láti wàá fún irun òdòdó tó láti kùn sálá sọ lálẹ́ ibi ìnáwó nẹ́tọ̀rọ̀ ilẹ̀ alimọ́sirì ó wo ibùyọ ọwọ́ adé la yà sí yà lẹ́gbàdà mi ní hàdà níwájú lọ́la o àwọn kan máa dé yaani alimọsirik wọn ó dé láti kéde o láti mọsirik káyọ̀ wọn fi àrò àdókòtà lásán rẹ gbígbé tó àwọn èrò lórí làwọn ẹni yìí wà náà ọlọ́rọ̀ wa ó ní bí ọwọ́ afárá kalẹ̀ nígbà wọn lọ sùn lálẹ́ ẹjọ́ yẹn tí mo fi dígbà àwọn tó lórí ju wà níbi lọ́la wọ́n wà á bá ìjẹ́bi lọ́la báwọn ti mùsùlùmí mọsirik yìí bàfúrẹ́ ni o yẹn láti bàkọ́ ìlú ó ní bàbá mú gàárì mi mo dì mo bẹ̀rẹ̀ sí lọ rí sí àwọn ẹni yẹn ìyá àwọn ẹni tó lórí ju yẹn tóbi di pé ọ̀sẹ̀ pọ́n ní àwọn ní pé ọ̀sẹ̀ ti lọ ah, ilẹ̀ máa ń sùn bàbá padà wọ́n ní kọ̀ kó jì báyìí kó sì di pé òun rí orí nǹkan ẹ̀gọ́ ẹ̀yọ wọ́n ní òun bá padà sọ́dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam àtẹ́bí sì wà pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ àwọn àlùsọ̀rọ̀ wọn ju hajjúrú tí wọ́n ní kàtẹ́bí. ọwọ́ àgbà yìí pé the ib wa mọ́fì aṣọ fáwọn àmà sọ bẹ́ẹ̀ èyí tó wọ́n gbèrò láburú ìyá òun àti bàbá ọ̀ mọ wá ẹ̀rẹ́ àtẹ́bí láti wá fún ọ nírò títí àwọn wá fún àtẹ̀lẹ́fẹ́ ìsìn ẹ̀ rọ̀bì ọlọ́run sọ̀rọ̀ àti. bóòlù ti rí wọn níbẹ̀ ni rọ́m ọ̀làyé àlà àṣàrí àwọn ni wọ́n tẹ̀lé mi wọ́n ti fẹ́ wọlé. wọ́n á ní a ọkú onídìrò dáadáa bá ṣára kan lọ́wọ́ ìkẹyìn ọlọ́run fún ọ náà ní ròdò. ọ̀yà. ọ̀tàhàyà ẹ̀kọ́ àwọn A yẹn wọ́n jókòó sáàyè wọn. ààrẹ sọ̀sọ́ ládàá jókòó. fàtàkà àríyá wọ́n lẹ́nu sọ̀sọ́ ládàá yìí ọwọ́ amú aṣọ rẹ̀ gàdìzẹ́ ìlàrí dáadéé irú etí aṣọ rẹ̀ ààrẹ sọ̀sọ́ ládàá jù lẹ̀ sáàkà yẹ́dìí ó fi ọwọ́ rẹ̀ gbámú ó sì ó sẹ̀sẹ̀ lẹ̀ nígbà tó sọ̀rọ̀ àgbẹ̀rẹ̀. ọ̀kọ́ ti mọ̀lúwà àwọn èèyàn yìí bá dé ẹ̀rí pé òun abẹ́ fàyọ gẹ́gẹ́ òun ní báńkì sọ́lá ń dẹsẹ̀ ní ìwájú wọn. ìgbà táwọn èrò yìí dé àwọn mọ̀hájọ́rò inú wọn tún sí wọn àtàwọn àǹsọ̀. ولما رأوا النبي صلى الله عليه وسلم أصحابه أمروا بركابه فرحا بهم wọ́n ti ìgbà tó wá di sí àwọn sí àwọn ẹni yìí rà nẹ́bí sọ́lọ́ àtàlà àtàwọn sàhábà ẹ̀rí inú wọn dùn náà wọ́n á kúta lò sí rọ́ọ̀à yẹn pé wọ́n yára àwọn yẹn náà wàá fún wọn láàyè àdébí sọ́lọ́ àtàlà nẹ́bí kò tẹ́kì wọn là há ó dùn ọ̀gbọ̀n fún yẹn náà lẹ́ni tó lẹ́sẹ̀ lẹ́ni tó ti báyìí ọmọ àdẹ̀sẹ̀ báyìí láàrin wọn bẹ́ẹ̀ fáwọn sọ́lá ẹni tá a pè ní àṣẹ́jù yẹn wọ́n ní ìyẹn kẹ́yìn òun náà lè kọ́ rẹ̀ ní mọ́ńdìrú ààyè. فجمع ركابهم أحمالها وجمع مضاعها ثم أخرج عيب له وألقى عنه وألقى عنه ثياب السفر ولبس حلة ولبس حلة ولبس حلة ولبس حلة àṣẹ́jì yẹn òun pẹ́lẹ́ òun náà ni mọ́nzẹ̀rù bùnú ààyè bùnú mọ́nzẹ̀rù bùnú hàrì bùnú nùcmán bùnú ziyad bùnú asọ́r wọ́n kojọ sọ ثم أقبل يمشي مترسلا أو أمر جنيري لو بعد النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من سيدكم أنا صلى الله عليه وسلم قال يا ساجوي قال جاي قال فرسلنا gbogbo wọn bá ti kéde wọn bá sọ pé àṣẹ ọwọ́ àti ọba yìí pé ẹ̀yin lè sàdá tuntun àbí kí kùtù sàdá ti kù ọba aṣáájú yín lélẹ́yìí. àbá òru sàdá tàbí kìlìkà yìí yá. ó ní kọ́ ọ́lẹ́bí fẹ́ pè lọ́gà yìí. àwọn bàbá rẹ̀ àwọn ni wọ́n já sáájú àti Islam tó dé. ìyẹn ni yìí dé òun náà ló sì tún wá darí wa yẹn àwọn ènìyàn gbà wọn pè lásáájú náà pé wọn ní bó ṣe wà yìí. ọmọ aṣáájú yín náà ní í ṣe sọ́nà àwọn bàbá rẹ̀ aṣáájú wa ni wọ́n jẹ́ kí islam tó dé òun náà ló tún wá gba islam báyìí. أراد أن يفعل من ملائكته وشاور النبي صلى na wọ́n nígbà tí aṣáájú yẹn wá dé wọ́n kan dáadáa ẹ má jẹ́ àgbàdo pa aṣọ ni ó sì lẹ́sẹ̀. àǹsọ̀sọ̀ làwọn aṣojú òkòjòkò àwọn àti ààbò tẹ yà àṣẹjì eré àṣẹjì ń bi tó jókòó sí ni. Súnbìyà àṣẹjì. Ọjọ́ tí wọ́n pè ní àṣẹjì yẹn torí kì í ṣe ikọ̀ rẹ̀ nìyẹn tẹ́lẹ̀. يحافظنا وهو عظيم وكان في وجهه مثل fadlọ tọ wọn là débi sallallahu alaihi wasallam ó rí níbi ojú rẹ̀ bí àpẹẹrẹ ìmọ́lẹ̀ báyìí yóò sùpá ọwọ́ abùjókù sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ó sì mọ̀ pé ní yìí lájú lọ lórí gbogbo wọn pátá. àkùbálà lùkọ́ òmù alàmẹ́bí yìí sọ̀lọ̀ lọ́wọ́ àkùbálà lùkọ́ òmù alàmẹ́bí yìí sọ̀lọ̀ lọ́wọ́ àdùsọ̀lọ̀ ìtàlùnàbù wòlíkùbírùhùn àtàkàrà حتى كان بعقد الحديث قال هل معكم من هل معكم Bíbí azùwìdánìkùn ṣe. Wọ́n làdé bí sallallahu alaihi wasallam àwọn èèyàn kọjú dá àwọn bẹ̀rẹ̀ sí ní bí léèrè òjì ọlọ́run dá wọn lóhùn. Nígbà tí ó ti parí ọ̀rọ̀, Musa Dẹ́bi béèrè ní ike. Ṣé oúnjẹ ti tún fún yín? Àbójẹ yín ti tán. Wọ́n ní bẹ́ẹ̀. ذراعا آه. كل رجل منهم إلى ثقل وجاءوا وجاءوا بصبر تمر في أكفه ووضعت على نطع نطع بين يديه وبين يديه الجريدة دون ذلك ذراعين ذراعين وفاق الذراع وفاق الذراع وفاق الذراع وكان يقتصر يقتصر بها ọ̀lámọ́ ìfàríkọ̀ ha wà á mọ̀ àbí ha ìlà fọ́fọ́rọ̀ sí ìdáàbí kàtàmọ̀. ẹ̀rí ọ̀fẹ́ máa sọ̀rọ̀ nípa oúnjẹ wọn nígbà wọn bẹ̀rẹ̀ sí lọ kó oúnjẹ wọn yẹn wá àdúgbò sáláwá sọ wípé ẹ̀kọ́ tẹ̀ ń pèlè yìí ni ìwọ ni bẹ́ẹ̀ ẹ̀kọ́ tẹ̀ ń pèlè yìí ni ìwọ ni bẹ́ẹ̀ títí wọ́n ní àdúgbò sáláwá sọ wípé wọ́n khairu tábùrì kò wọ́n àǹfààní eléyìí ló lóore ju nínú dàbí nù yìí òun ló ti sàǹfààní fún yín jùlọ wọ́n ní apá kan tó àwọn ẹni tí wọ́n jẹ́ sùn yóò fún ẹlẹ́hàì wọ́n sọ báyìí pé wà á sọ́kù kù kárọ̀ ká ìyẹn ní pé eléyìí lágbàrúkà rẹ̀ tó ní. فلما رجعنا بوفادتنا تلك عظمت رغبتنا فيها وفسلناها حتى تحولت ثمارنا منها ورأينا البركة فيها وانصر نبا أنجا ويدي هي حديثي wọ́n ní ajá títí ọ̀sẹ̀tọ̀ fẹ́ni tó jẹ́ olùbọ̀ kó dáa fẹ́ lò gẹ́gẹ́ nìyẹn nípa àwọn wákùtù yẹn àwọn wákùtù yẹn lẹ́nu gbowó ti wá láti Bahrain olùbọ̀ṣọ́rì. ọdún wo ni amúlùfàtì ọdún tí mọ́kàdínlẹ̀ islam àwọn mélòó ní twenty ni wọ́n. talẹ́tọ́ jẹ́ aṣáájú ọ̀hún náà lẹ́sà pẹ̀lú kí ni abdullahi al-ashaj arákùnrin ọ̀hún lọ́jọ́ bíi kí ni o lọ́jọ́ bíi aṣáájú wọn. ọjọ́ bíi ọ̀sẹ̀ tán fẹ́ni tó jẹ́ olùmọ̀ tàbí ẹni tó gbé ní ìmọ̀ àtúnlé rọ̀gbọ̀kú níbi tó bá jókòó sí láàárín àwọn èèyàn tó jókòó sí. lèlé sèrọ láti fi sinmi àbẹ́sí gẹ̀ẹ́sì àbẹ́bẹ́ ẹ̀kọ́ bọ́yá ẹsẹ̀ ń ro èèyàn ní pé ní fàárì à nítorí wàá fẹ́ kí onílẹ̀ wá fi wá sakọ wọ́n ti á dẹsẹ̀ láàrin wa kí ló ń ṣẹlẹ̀ àwọn obìnrin ọmọ àkọ́kílẹ̀ tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ẹnìkan lọ sáyọ̀ dákẹ́ rẹ̀ wọ́n bóyá ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹni tó jẹ́ àfa yẹn ó lè ti ṣe wàhálà tàbí bìkan ro lẹ́sẹ̀ ó jókòó bá kẹrẹ ọwọ́ apàdà rọ̀gbọ̀n kú ẹ̀rí òsílẹ̀ ìfipẹ́ rárá. bákan náà àtùmọ̀ àrí bẹ́ẹ̀ ọláwo ní bẹ fún ìjọ Abdulkoyin nígbà tá a tẹ́bi sọ́lọ́ àṣálá sọ yìí pé láyà àti ìyá ọ̀dà mi hàdàlúwàjì àwọn ọ̀fẹ́ máa sọ bí ìwà káyọ̀rù wọ́pù ariwo lóore jù tó àwọn ọlọ́mọwá tí wọ́n wá gba islam. ẹ̀rín bákan náà dábàá tó wọ hadith yẹn a máa rí pé ọlá ti fẹ́ fún àfa ọ̀rọ̀ lọ́kàn tó ọ̀rọ̀ ní ọlọ́run ṣọ̀rọ̀ àti ìtẹ́ríba rẹ̀ àti ìsotíkòkòrò rẹ̀ tó lágbára lórí ibú làwọn yẹn ti máa di mùsùlùmí àti nínú àwọn ọmọ àtàwọn sọ́ọ̀rù ti tù sáwọn ẹni yìí gbé àwọn dé tọ́jú olórí àwọn èèyàn yẹn nípa bá ń sọ sọ láti sun mọ́ra rẹ̀ níbi tó jòkó sí tọ̀kì ààbò ah, tẹ́ ìyá aṣẹ́jì níbi ìrìn ọwọ́ wà ìwọ aṣẹ́jì. bákan náà nínú àgbẹ̀ yìí dábàá tó hadithi a máa rí ìpèpè lọ síbi tọ́lọ́run àti ìsàlàyé ìsìláàmù fáwọn èèyàn àti ìtújú lórí rẹ̀ ìlànà débi ní sọlọ́lọ́ àṣálàmùkà yìí ó sì jẹ́ gáàyà tó ìsìláàmù yà mọ́kọ̀sọ̀dà ọjẹ́ àdìyẹlé Islam torí pé mẹ̀kẹ̀kẹ̀ là lọ. méjì lọ̀rọ̀ tí ká fààyè béèrè lẹ̀ ni àbí ká sọ̀rọ̀ díẹ̀ nípa ìwà tí ń bẹ lára ẹni tó ń pè ní aṣẹ́jì. ẹ̀rí pé aṣẹ́jì yìí ànábi sallallahu alaihi wasallam sọ wípé ìtẹ̀ fi ká ọ̀sùn lẹ́fẹ̀yìn. wípé ìṣesí méjì kan ìwà méjì kan bẹ lára rẹ̀ ọlọ́run ọba sì jìbẹ̀. àṣẹ́jì wa béèrè yìí pé sí àdábọ́ ni àdúgbò ni wàá ti jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run dábọ́ ni o. kí ni wà náà òun náà ni àṣẹ́yìnbó wẹ̀lẹ́dẹ̀ àṣẹ́yìnbó òun ni sùúrù tó lágbára wẹ̀lẹ́dẹ̀ àti ìfarabalẹ̀ èmi àbúbọra àti ìfarabalẹ̀ ó wù wá ká sọ nípa kẹlẹ tó ń pè ní ìfarabalẹ̀ àti níbi àbúbọra ṣùgbọ́n aláàdàgìrì má gà ká ó àbí wọ́n ti fẹ́ máa fà wọ́n ní pẹ̀lú ìdòtírọ̀ yìí tó o fẹ́ àlè sọ wọ́n yẹ kó fẹ́ lágbára ṣé ká fi àyè béèrè rẹ ká padà sí ilé yẹn ṣe ẹni wọ́n là lè lọ bẹ́ẹ̀ rẹ tó àwọn ọ̀kẹ́ la lọ. sọ káfá ìbéèrè lẹ wọn ní béèrè ní káfá yẹrẹ lẹ náà ẹ sọ̀rọ̀ yẹrẹ lẹ. à ń padà sí ní ọ̀rọ̀ kẹlẹ omi jẹ kẹlẹmù yẹ àti àdé yẹ nígbà tó bá padà yá nígbà tó tún sọlá lọ kọlọ káwọn adé omi lè wúru wáyẹ kí ni wúru wáyẹ láti lè wúru wáyẹ bí farada ó ti wà lára rẹ̀ ọlọ́run ti dá bọ́ lára náà bẹ́ẹ̀ ló dájú dájú dájú ẹ máa gbọ́ wàhálẹ́kùn sálàmù. Thank you. Ah, bẹ́ẹ̀ ni ẹ ṣe ń gbé láti fi tónílà tẹ̀wé yẹn náà kákọlà fọmọbìnrin súnà ni wọ́n ti fi hadithi wà lórí ẹ̀ kódà nínú àwọn olùmọ̀ tí wọ́n ní dandan gan ni ìkọlà fóbìnrin àtọkùnrin ǹjẹ́ kílẹ̀ rí i wọ́n ní hadithi dáadọ́ sọ sálá ń sọ wípé ìdàlítàkọ̀lì kìtà náà tí abẹ́ méjèèjì tí wọ́n dá bá ti pàdé fọkàndé wọ́n jẹ́ abẹ́lẹ́kọ́sù ìwẹ́ ti pín dandan. kí ni abẹ́ méjèèjì tí wọ́n dá òun ní abẹ́ ọkùnrin tí wọ́n dá àti abẹ́ obìnrin tí wọ́n ṣe kí ni o tí wọ́n dá. káde wa lè yí tó ti á jù tá lè wí jù náà ní ká sọ pé súnà ni ọwọ́ àǹtó lànà èmi dé ọ̀kẹ́gbẹ̀ kọ́ ni ẹ̀kọ́ yẹn ni àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ tí wọ́n darí wa tí wọ́n rí pọ́pọ̀lọpọ̀ òní làwọn fi sọ pé ọ̀tọ̀ náà pé kódà àwọn máa mú ẹni ọba ti padà jù sẹ́wọ̀n irúfẹ́ irú súnlẹ̀ yìí á ṣe é kódà bá jìyà nítorí rẹ̀ torí hadith mu àtìyà yẹn radiyallahu ta'ala anha sheikh al-Albani rahimahullahu ta'ala wọn hadith yẹn dé dáadáa hasan sálánsá làyé fún yàyà yìí pé aṣmi wọlé àtúnihìkì nígbè yìí làbẹ́ yìí o tó bá kọ́ fún mìíràn ẹ̀rọra gédé ẹ̀mẹ́ ni má jẹ́ kó jilẹ̀ o torí yẹn ni ọjà kí obìnrin yẹn máa dun ọkọ kò sì fi ní yasẹ́wó torí pé àìkọ́ làbẹ́ fóbìnrin ajẹ́kóbìnrin ti aláṣẹ́wó káwá kọ́ làbẹ́ fóbìnrin kọ́wá di pé làyẹn tún lọ jilẹ̀ jù kò ní ọkọ ò ní gbádùn rẹ̀ sọ ẹ̀kọ́ yẹn ló súnmọ́ pé kò yé wọn làwọn fi padà ń sọ lẹ́kọ̀ọ́ kí nǹkan pé wọ́n ń bàdí obìnrin jẹ́ wọ́n ń ṣe kíní kan lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tòtòrí bẹ́ẹ̀ ká kọ́ la fẹ́ fóbìnrin ẹ̀sìn ni ohun tó kún fi ẹ̀sìn mú ni. ẹ wá rí ẹrẹ àkíkọ̀ tá a bá fẹ́ pa pé ká dákọ̀ ọmọ sí bẹ́ẹ̀ ni tọ́lá ẹ̀wì sí pé eléyìí ni àkíkọ̀ lágbájá ọmọ lágbájá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá mọ̀ ọ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ẹ lè pẹ́rẹ̀ ṣùgbọ́n bó ṣe dáa nìyẹn wallahu a'lam. alaikum salaam tó lọ́wọ́ káàtó náà. ẹni àìwúrí sí létí ìmọ̀ yẹn ṣùgbọ́n èèyàn kan nípa eléyìí ni àfikọ́ lágbájá ọmọ lágbájá ọlọ́run dákun bá èèyàn sọ pé bisimilahi allahu akbar hadihi àfikọ́ abdullahi bin abdulwasa lápẹẹrẹ tó ti yé ń sìn allahumma taqabbal mọ̀rọ̀ bó ti rẹ̀ bisimilahi allahu akbar èyí ó sì tún bọ ẹrẹ lọ́ba tán. a kìí ṣe yorùbá yorùbá kọ́ ẹ̀ bá ti wá bọ́ kí ó tó ọlọ́run rà nìyẹn yìí. ẹ̀ à àríkùn sálọ̀ lọ́wọ́ sọ́ọ̀tì ọyẹ dáhùn ẹ dáhùn àríkùn sálọ̀ ẹ̀hẹ́. à òun gbogbo tó bá ti rálà fún báyìí òun ti ṣe tiẹ̀ lónìí ó wò lérí tó ti ṣe lérí ìjẹ lónìí pé à làwọn òun yá nà òun gbà jàmáìn ẹ nítorí tiẹ̀ lọ́rọ̀ òun fi rí báyìí ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àrọ́mọtọ́ ọ̀pọ̀ wọn ni màá ti kí o màá sì wọn lọ́nà gbogbo ọ̀nà ẹni tó bá ti rálà fún ẹ lórí ọ̀nà sáfù.

wọ́n ní tètè tó sáfù dọ́gba tí fẹ́ sọ̀rọ̀ àkàdìkẹ́ni tí bá ti dẹ́lẹ̀ kejì alẹ́ tí kò ti wá irọ́ gbogbo gbàtà bá tó o báyìí fọ́ máa gúnrégé yẹn rẹ̀ torí bẹ́ẹ̀ bá tún ti ṣe bẹ́ẹ̀ wọ́n ó tún lágala wọ̀ bẹ̀rẹ̀. àkọ̀tọ̀ náà pípé yẹn fẹ́ kí irun jùmọ̀ àti tí wọ́n ń ṣe kútùbà lọ pé yẹn léwu pé irun méjèèjì jẹ́ wábi òfó wà bíbi tí wọ́n bọ́ sóògì rí kọ̀tọ̀ náà ìdílé wọn fi lẹ́yìn lè mọ́mú lẹ́yìn wọn máa jẹ́ kó túbọ̀ ogun mọ́ sẹ́yìn fáwọn èèyàn máa wá sùn lọ ẹ̀fẹ́ ẹ̀sùn pàdé wọn lọ́sẹ̀ tí mọ́ ẹ bá sì ti kú ẹlòmí ọ̀bọ fẹ́ ọ̀ ọ̀gá lè ti mọ́sálásí nítorí ikú ti sọ̀rọ̀ kéde wàhálà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náà ọ̀yá ìbéèrè wo ló kù. ọmọ ìgbẹ́ ẹjúmọ̀ yẹn àtẹnugbẹ́yà kúndìkà bíi ló súnmọ́ra lé lọ́jọ́ ọdúnmọ̀ náà wọ́n ti èèyàn wẹ ọkọ̀ kan lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀rẹ́ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ pé bó ṣe wà àwọn yẹn ẹ jẹ́ ká ka síra tó ń pè ní tamamu limina iṣẹ́ kalibani náà ṣe tààlí kù lórí fífi òsùn náà lọ́kọ́rọ́ àwọn sálàfù wa lórí ẹ̀dá ta yóò wú ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni àlékún sálàfù. ọ̀kẹ́ àbọ̀sí ni nígbà tí o ṣe kẹ̀kẹ́ fún ọ ìyàwó ti pé mẹ́rin ọfẹ́ jẹni tó fẹ́ máa tó omi wò káàkiri ni àwọn á ní kíkẹ́ yẹ ẹsẹ̀ sódà tí kò fi máa ń pè kéré àyọ̀ àpọ̀tọ̀ dẹ̀ rárá yọ kọ́ ọ ni yọ kọ́ ọ náà ni ìsìnbìdálù ni ẹ á ni ṣùgbọ́n wọ́n yẹ kó ní kárọ̀tù tó fi kọ́ wọ́n yẹ ni ẹ ti darúgbó ṣùgbọ́n kò kàn ní ìdílé lómùdí ohun tí wọ́n ń pè ní nìka agbọ́dọ̀ gbèrò dàwámù lórí ẹ̀ nípa afẹ́kọ̀ọ́ máa lọ sí táyé ayé ni tí ìwà ìpín kọ̀ǹdíṣọ̀ kẹ padà jáde ní ẹ̀gbọ́n òpin kéèyàn ṣẹ̀ nìyẹn lẹ́ẹ̀. islam àdínkù sọ̀rọ̀ àtọ̀là lágbàdo yẹn fẹ́ bímọ sí ìkànnì wọn dẹ̀ ti darúgbó sọ̀yẹ́ lè yọ̀ǹda rẹ̀ ọmọdé yẹn dẹ̀ fẹ́ bí pọ̀ bí ọdún rẹ̀ jìnnà yẹn fẹ́ bí sọ̀wọ́n ti bí tẹ́ẹ̀dì ó ti darúgbó kù jọ tó àwọn yẹn máa kà á mú yẹn ẹ̀mí rẹ̀ dẹ̀ gùn dáadáa láti fẹ́ sí lọ tó o lè tún fẹ́ láti lọ sí ọ̀rìtìkà mọ́lẹ́ láti ṣàtò rìhán ìlà ìlà sàlẹ́sà ti mọ̀sáàjìdá a gbọ́dọ̀ ti gbàdàgbọ́ lọ sí mọ́sáàjì kẹfà lọ sí ìjọsìn sí irú ọ̀rìtìkà ọ̀rọ̀ bó ti ń sìn àyàfi mọ́sáàjì mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbáàbí fẹ́ lọ sí ìjọsìn mẹ́ nítorí pé irun wọn lọ láti gbogbo ọ̀run sí mẹ́gbogbo gbogbo mọ́sálásí ilé ayé yìí lọ. ẹ wo kàábà lápẹẹrẹ five hundred Mọ̀dínà ńkọ́ one thousand fọlọ́kọ́ ti ń sì sọ lè torí ẹ̀ lọ pé mo fẹ́ kírun bẹ̀ kí n gba aládà yẹn ibẹ̀ yẹn lè yẹn lè torí ẹ̀ lọ ṣùgbọ́n mọ́sálásì mi kò ṣírò ọláyọ̀ kankan lọ́wọ́ àlọ́ àgàgà wọn bá ti ájẹrì ti ká ní mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọ̀tọ́n ẹjọ́ ọba ló kọ́ lọ́wọ́ sí kádàrà tẹ̀ ní lọ́wọ́ akérò òdo rẹ̀ náà. Aleykum salaam wa rahmatulah mọ́sálà. Okay. Okay. Eré ìfẹ́ àti ẹ̀sùn kan wọléwọ̀de. Ẹ ẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ dáadáa bẹ́ẹ̀ náà ni. Ìyáàgbà àwọn ẹni tó jẹ́ bàbá sí ìjọba ìjọba lásìkò yìí lórí lásìkò yìí. Kí ni irúfẹ́ ọkùnrin jẹ́ mi? Ló pẹ̀lú pé wọ́n ti dé yọ́wọ́ àti àrùn yìí yóò fi lẹ́yìn ẹ ohun tó máa ṣe ni pé kọ́ yẹn lẹ̀bẹ̀ fún bàbá rẹ̀ tí wọ́n dẹ̀ túbá lórí ìsìn náà yẹ kí wọ́n so igi wọn dáadáa tí wọ́n bọ́ ń sìn ọlọ́run gbà tán bá wọn wọ́n bá gbèrè bẹ̀rẹ̀ wọ́n ti fi nìkan ò ẹ̀ tí wọ́n bọ́ bẹ́ẹ̀ yẹn sìn tó kò sí láì fi ń wọ́n lè fẹ́ra wọn bẹ́ẹ̀ tó gbà bàbá yóò sí gbàgbà ohun tó fẹ́ máa ṣẹlẹ̀ yóò da bàbá mi ẹ̀rẹ̀ mi lọ́wọ́ fi má dẹ́sẹ̀ lọ́rọ̀ bọ́ di ń sìn tó kí wọ́n wọ́n pọ̀ tó fọ́n padà bá dáadáa lọ. náà ọ̀yà jẹ́hẹ́ àríkù sálásì. wọ́n ń ta bẹ́ẹ̀ náà pé wọ́n ní ìwé ẹjímọ́ kan ẹ̀hẹ́